لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته àtúpẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìkẹ́ wa annabi wa Muhammad sallallahu alaihi wasallam ìtọ́lọ́wọ́ ọmọ bí ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ ọba kó sànú àwọn náà òbí wa tàwọn wa tàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbà olómúlá sànú a ọkọ̀ àkọwẹ̀ ní ìrìnà ọlọ́ba àdíjù lálébí ó wọ́n ní àdíjù àbìbẹ̀rẹ̀ náà ní àdíjù 213 inú báàbù tí ń sọ́bọ̀ fún wa nípa àwọn iṣẹ́ eré báàbù amúrùbí àdáìlà àmẹ́rin àtàyẹ̀ باب تجرك تحريم الظلم والعمر برد المظالم باب تجرك حرام نكي ما سيابوسي لينا àṣẹ́gbé gbogbo ń dábá sí lápò sí kádà pẹ̀lú àwọn tó ní nǹkan wọn ilé ìtafẹ́ ká nìyẹn àrí 213 náà abẹ́rẹ̀ ní alẹ́ ìpẹ̀lú ògùn ọlọ́ọ̀bá na abi bakata nufayl ibn al-aris radiyallahu anhu abi عن النبي صلى الله عليه وسلم قال ام هذا سيدنا ابي بكر نفيل نفيل اما هارس ولو بعد مشي وني يعني النبي صلى الله عليه وسلم ان الزمان قد استدارك ياتي يوم خلق الله السماوات والارض ولو سيدنا نفيل اما عارف وني يعني النبي صلى الله عليه وسلم ان الزمان يجري إبعاد kada istadara usmiko ibadiko kai ati yawma khalaqa samawati hadi wa ma dalon dawon sama file as-sanatu 12 shahra duka usmiji dawa no duka min arba'atun urum ani usmiji dai men kan dambe sai ko uswawoni ثلاثة متوليات متى حكي جراوان نس ميرنا ذو القادة ونسكو كلا وذو الحجة أسسك جلا محرم أسسك حني ولي متى جراوان ذو القادة أسكو كلا ذو الحجة أسسك جلا أتي محرم أسسكني والرجب مدر أسو رجب أسو وراء مدرني àwọn ará kan jẹ́ mọ́dẹ̀rù wọ́n máa ká oṣù lọ́jà bùkú gan-an àbí wàá fi tẹ̀lé pé oṣù àwọn ará mọ́dẹ̀rù ó díye wa oṣù lọ́jà alẹ́ bí ẹ̀nà jùmọ́dà wọ ṣàbẹ́n ó wà ní jùmọ́dà làákàr oṣù kẹfà wọ ṣàbẹ́n àti oṣù kẹjọ káwà yí áì oṣù kẹjẹ nìyẹn òun ni oṣù rọ́jà àyùṣàrò hàzà ó fi sọ àyẹ̀tọ́ wa ní oṣù wọ́n làwọn bẹ̀yìn náà بيه عندي بيه لو عن أسول عمينا قلنا الله ورسوله أعلم أنا سبي ما يكون ستاو أم ستاو بي نفس لدى بي وراوا أني الله أتبسي لما قلنا الله ورسوله أعلم أرادا في الله أتبسي لما فسكت أدمنا بك حتى ظننا أنه سيسميه بغير اسمه

جولا وعنبينا الأولى وعنبينا كنا الله ورسوله عالم يعني علامة الشيء لما حتى ظننا أنه سيسميه بغير اسمه أو هذاك فيك ألقي كما سألوا قومية قال عليه البلد بلد سبق كوين سبق كوين قلنا بلى علي بيني kàrà ayú yóò mi hádà ní ọjọ́ wùlá wà mẹ́ iná kúlná aláwọ̀ rasúlù alam a ní ọlọ́wọ́ bá fi jẹ́ rọ́mà ìtàkẹ́ àtàbọ̀nà anná òsàn ismi ibi gẹ́rẹ̀ ismi alìbẹ̀ sọlọ́jọ́ mi ni kàrà àrẹ́sà yóò mọ̀ náà ní ọjọ́ ọdúnra kọ́ni ẹni ọjọ́ léyá ọjọ́ ọdúnra kúlná bẹ́lá àníbẹ́ẹ̀ ni قال فإن دماءكم وان جلسا ويجين وأموالكم تمادكيين وأعراضكم ثم لوا به عليكم حرام إيوانيك يدلوكو أقولوا حاجة مثل لنا في أبامو أقولوا فوق بك يا مسلمين يقولوا أبامو أقولوا فوق بك يا مسلمين يقولوا أبامو kọ́ọ̀sọ̀ fún ìbàlójẹ́ sí ẹni ọmọ pé òun kò ẹ̀kọ́ ọ̀bànújẹ́ bẹ́ẹ̀ nìkan ẹ̀yìn tẹ́ gbọ́rọ̀ ẹ̀rí àbújọ́ ẹ̀ ó ló kọ ẹ̀kọ́ ọ̀bànújẹ́ fún mu káyìíyà ní kára mùsùlùmí ọ̀sán wa fa iná gíní dìmáàkùn وعرابكم أتعمل بي عليكم حرام وجعلك يوم كحرمة يومكم هذا بكلكم هذا bí ọjọ́ ní ìdíjọ́ ọjọ́ ọwọ́ ọjọ́ ní ìdíjọ́ ọwọ́ ṣìbáríkùn ha bí lú ìdíjọ́ ọwọ́ ọ̀fíṣẹ́rùkùn bí ọwọ́ واسألكم واسألكم عن أعمالكم وعبير قاسة جبل عيسي وترجعوا عبادي كفارا قالوا كان نبي سوين فكي إن جبرني ورأيان صتا نتوان دي جبل كلاي فلا ترجعوا عبادي كفارا ثم لو كان لي من عبادي كفريو يدروا بالكم من قبل بعض ما كراين نعم فليبلغ فليبلغ الشاهد الغائب قدوا عن الباي كما سيكون في الجنس الباي فليبلغ الشاهد الغائب قدوا عن الباي كشاهد يا رئيس قسم بجنس الباي لعل بعض من يبلغه أن يكون أوعى له من بعض من سمعه أي ما يكي أسلسي يكي يجب أن يجب أن يجب أن يجب أن يجب أن يجب أن يجب ẹ̀yìnmọ̀ yẹn lọ́gbé àwọn tí wọ́n lè gbérò ìbá kò sí bẹ̀ ìsọ̀rọ̀ yẹn àwọn lè gbérò ìbá yóò ti wá ayé ẹjọ́ tí wọ́n gbé ọ̀rọ̀ yìí wá lọ súnmọ́kára ala albalagtu ẹgbọ́ o mo ti ṣe ọlọ́ọ̀bà mi lókù fún yín ala albalagtu ṣe ẹgbọ́ o mo ti ṣe ọlọ́ọ̀bà fún yín kùnà náàm àní bẹ́ẹ̀ ni kala allahumma ashhad ọlọ́ọ̀bà jẹ́rìí sí o mo ti fọ́kọ́ aléyìí imam buhari àti muslim gbàgbé sí wa عن أبي أمامة إلياس ابن ثعلبة العارفي العارفي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أمرتنا أبي أمامة إلياس وما ثعلبة العارفي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ìdájọ́ ní sọ pé mẹ́nìkítà àkùn mẹ́rẹ̀ in muslim ìdí ẹni bí ẹni bá búrò èké fi gba ẹ̀tọ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ó búrò èké ó fi gba ẹ̀tọ́ mùsùlùmí kan fi ọjọ́ bàtú láhùn náà lọ́n sí ní ọ̀rọ̀ àyàn fún ìwọ̀n náà wàhálà bá alẹ́ ìjọ́nà lọ́n sí ní ìwọ̀ fúnra ti wọ aljanna kàrà rájúlọ́n arákùnrin wá ní wà in kana shay'un yasiran ìjọba kò tó gbàngọ́ ẹgbẹ́ tó kà lọ́wọ́ rẹ̀ tó fi gbogbo agbègbè kò tó gbàngọ́ ara wà ń ka díban nínú ara kò bá àti ẹ̀ka kan bí ìrèké àbí orí ẹgbẹ́ ìrèké rà kó ó ti ní àwọn igun kọ̀ọ̀kan kò bá àti dèdè ẹ̀ka kan lọ́wọ́ àbí orí kápọ̀ délẹ̀ nù rọwà muslim imam muslim bá ti tiwa عن علي بن أميرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ثم قال لكم من استعمل منكم على عمل أجبال بشكل بشكل فوا قسمنا محيطا من فوقه ما فوقه وفي أبو سبوان من كتب بين كان تعهون تعهون بكارا àbíjúbẹ̀rọ kára gulúlan ó sì àbòsí nípa dúkìá nù wùláyá ti bí i yawmal qiyama tí wọ́n yóò gbẹ̀rọ kama ẹlẹ́yìn rajulun asọ́lmina ansar arákùnrin kan jẹ nínú àwọn ansari arákùnrin jẹ dúdú nínú àwọn ansari ará madina ka an ni anzuru ilayhi ina sọ́rọ̀ gbé àti mo wo arákùnrin náà nígbàtí jẹ́ wọ́n ni òṣèlọ́ba akbel anni amalek àfíì ẹ̀dàkọ̀bà ní dáṣẹ́ yìí dúbà iná ẹ̀wọ̀n máa láti àfíì tó lórí káàlá ìbíyàn tó kúlù kádà wà kádà mọ́gbọ́nà sọ báyìí báyìí báyìí báyìí káàlá a máa àkúlù ra'án mọ́gbọ́nà bí ni ìtàmẹ́lù ala amalin yàjí obi kalilan wa kafirin an tsanani karagbẹ̀lì jẹ́

مسلم امام مسلم انا عمر بن الخطاب رضي الله عنه قال لما كان يوم العبيع خيبر حتى نفر من اصحاب الرسول صلى الله عليه وسلم قالوا قلني انقل سيدنا عمر بن الخطاب رضي الله عنه ثم سيدنا الرسول يوم خيبر àdúgbẹ̀ wọ́n jagun haibar àpá àdúgbẹ̀rí lókèjì òṣèwò lókèjì wọ́n jagun haibar olókèjì wọ́n jagun haibar madina lọ́kànlọ́ ọkọ̀rọ̀ amma kana yau mai haibar gbagon yau haibar a kala na faru min asabi da bisalam awon kan dai nuna wa asabi da bisalam wọn bar da kalu fulano shahid tabi awati kuku shahidi فلان وسوء فلان لما يقوم جايري حتى مروا على رجل لما على رجل فقالوا فلان الشيعي لما لا يفزعني فقال النبي صلى الله عليه وسلم كلا إني رأيته في النار ببردة قال لها ما آه، أميرنا بعصو الكبا كتجي كيوغو أو أبا أبا كتجي كيوغو رواه مسلم امام مسلم حديث وقالهم قصة من مقاولة بعض الجيان ọlọ́ọ̀bà kó sànù ọlọ́ọ̀bà ìgbọ̀sánù ọlọ́ọ̀bà lọ́pọ̀lọ́bùsí ọlọ́ọ̀bà ẹ̀bùsí ọwọ́ alọ́jọ́ ìsẹ́ntí ọlọ́ọ̀bà já túnbọ̀ ọlọ́ọ̀bà aláàkùránù kẹrin náà wọn àríkàtàdà àrísà bí rẹ̀bẹ̀ẹ́ رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قام فيه ما سيدنا عارف أما ربيع ولم يسلم من ذكر لهم عن الجهاد في سبيل الله والإيمان بالله أفضل الأعمال وعن سواد فوها wọ́n pé kí ẹ máa sí wàhálà nítorí ẹ̀sìn ọlọ́ọ̀bá ṣẹlẹ̀ ní ìmá nínú ọlọ́ọ̀bá olóòdá ìlú àwọn ṣẹlẹ̀ náà sí ọ̀ká máa rájúlónìí arákùnrin méjì nílẹ̀ ọ̀kàlá ya Rasulullah láti òjìjì ọlọ́wọ́ bá ara aita in kìtìlítù fi sabilillah ọ̀pẹ̀rẹ̀ anni khataayaya ìgbòsí ọlọ́wọ́ kí o rò pé tí wọ́n kọ́ lórí àṣọ ọlọ́wọ́ bá wọ́n kọ́ gbogbo àwọn ìsẹ̀mí rẹ̀ àwọn ìsẹ̀mí kàlá Rasulullah na'am níbẹ̀ ni in kìtìlítù fi sabilillah wọ́n kọ́ lórí وأنت صابر معتصب توسي السلوج وقوية لا إنا تنينة إنه أن ولوبا مقبلا غير مدبن تولدك وقوية توفى يستقوك توقع يسي سنة الله السلام كيف قلت هذه نبقل زوينا قال أرأيت إن كنت في سبيل الله أتكفر عني خطاياي يوشلف مزلون بي كلا رسي سنة مقبلا قمر جنة نوبا ثم قام يتمير قال لا رسول الله نعم وأنت صابر مؤتسب وبعد السرور تقول نيرة أنه الله سبحانه وتعالى مقبل غير مدبر أنت تجوك خطاك ويسجوك إلا الدين أبي قلتي ولما تنقلت الله سبحانه وتعالى فإن جبريل قال لي ذلك نيس جبريل عبد الله جبريل عبد الله orí gbèsè o tó bá dìgbì tó bá kó lóògùn ó bèèrè gbèsè lọ́wọ́ rẹ o ó ní wa ọ̀wọ́ muslim náà muslim gbà nìyẹn bá 218 bá dẹ̀ rẹ́rìn ni ọ̀ أنا أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قد قال أما سيدنا أبي هريرة رضي الله عنه أكثر من مفلس أنا بدي أمولوسي ẹni jẹ́ olùsì olùsì قالوا المفلس فينا من لا دار لا ما لا درهم لا لا متاع oni olùsí ni wáyé tí ò ní owó lọ kò sí rírà ní ọ̀rẹ́ kò ní kankan kò ní kankan ìgbàgbọ́ kò lágbà kò ní kankan قالوا إن مفلس من أمتي ìdíni ẹni tó jẹ́ olùsí ní àlè ọmọ mi من جاء يوم القيامة بالصلاة والصيام ẹ̀ntọ́ wa náà gbàgbà ọgbà ọ̀tọ́ ọwá pẹ̀lú irun àti àwẹ̀ ọgbàká ti nàti gbàká bọ̀yá àti kàtí sẹ́kùnmọ̀ hàzà ní ẹgbẹ́dé òṣìgbúlé ọ̀sọ̀ bukú sílé ìṣọ́gbà ààrẹ ọ̀sẹ̀ kàtàkì sílé ìkúrọ́mọ̀nù àwọn yẹn máa lo kàtàkì fún ìdìnnà nìkan rárá àbúlá gbogbo alákọ̀ọ́rọ́ pẹ̀lú kàtàkì báyọ̀ kó darí حدوث الأذى في الكونية والديوان وأكل مال هذا عجوا لي وصفق الدم هذا عتج ليس لي عتج وضرب هذا عفي عفي جلي ويوتى هذا من حسنتي هو أمور شعري وصف لي وهذا من حسنتي ولي يوم شعري وصف لي وإن فيت أكناته في أوائل شربته an yugba ma alayhi kula an tun wasi sabu gawa bu ti dawa lórí ẹ̀tàn ó kí zami na kataya hù kuma mú àwọn ẹ̀sẹ̀ tí wọn faturi had alayhi ó máa dàlí lórí tún maturi ha fi nà ó wà sódà fi nuna rawa o muslim imam muslim bá dùkú wa hadith bá yẹn lẹ́rọ olùsìn wọn lọ wà mọ ya bùsí àti tí tí tí tí báwọn yẹn láti bú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọlọ́mọsàwé ló ṣe ọlọ́ọ̀bà kó fúrú dì wọ́n ọlọ́ọ̀bà ọlọ́run Qur'anul Karim ọlọ́jẹ̀ gbàgbé ọwọ́ sọ́kà mìíràn gbàgbé ni ẹ̀kọ́ lọ́la sí bobi ẹ̀kọ́ ẹ́ ẹni tó sábà ẹni tó sábà ti fi ọmọ nírọ̀lẹ́yìn apá nǹkan tó wà ní wọ́n ní káwọn lẹ́sùn wípé ibi ìdúró ti tú ìlé àwọn tọ́tà wọ́n kà tó máa mọ́kò yẹ kó tó tó tó ti dúró dá wá nìyẹn nírọ̀lẹ́ ìjọ ti fọmọ mi wọ́n ní ọmọ tí àwọn tó tà sọ̀rọ̀ pọ̀ gan ife ń lọ wọn ẹni ẹ máa sọ pé òun tó pèlè ẹgbẹ́ ní ìfẹ́ ọmọ tó pèlè o pé ní ìkó láti ní ọtọ́ láti pèlè o àwọn àpọ́nlá lábẹ́bí ni wọ́n wọ́n jọ ń sọ̀rọ̀ sí òkú lẹ́wọ̀n ara wọn èmi tí wọ́n ń tó rọ̀ méjì mọ́ ọkùnrin kẹ́ẹ̀dé síbi láwọn tó bá bùbí fún àti bàbá tí wọ́n ní kódà kálú ń ṣe déédéé jù náà nípa. ọ̀rọ̀ wa kó sànù wa ẹni tí ń ṣe pé ọ̀rọ̀ rẹ léwu ìdíjọ́ kan wọ́n pépè yẹn bá ju tí wọ́n ṣe lọ́gbọ́n lẹ́yìn náà ẹlòmíì ẹlòmíì pápò tí ló ṣe ẹlòmíì Ah, ọlọ́pàá lọ pé àwọn afẹ́ni pé kan táwọn mẹ́rin pé kẹ́kọ̀ọ́ yẹn ti fi kí ní ìrẹ́pẹ̀ ní bolóògù ẹgbẹ́ àwọn àti gbé ọ̀dọ̀ rẹ̀ pé n tí ń ṣe ìwà kẹfìrí rí dáwà ní mọ́dọ̀lọ́ lórí jùlọ kú láwọn jùlọ ilẹ̀ Yorùbá asàfùlára ní asàfùlára mọ́ ń pa àkírí àtúbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹni tí ìdàmọ́ ń pa nǹkan lójú ọ̀rọ̀ bóòlù ti bẹ́ẹ̀ sọ fún yàn. àwọn tó ń tó pèlè sọ náà fẹ́ ìgbà ìgbà ìgbà dì ẹ máa kírun ọ̀sẹ̀ bá ìdílé bá ti fi ìdẹ́sẹ̀ kan ìwà tó ẹ lọ kírun ní ẹni ọ̀sọ̀ fún wọn ọ̀sọ̀ ní gún ọ̀ ní sípè yàn lọ́ọ̀ ti sọ fún wọn pé ẹ fún mi sí ìdíjà tó máa tó gẹ́lẹ́bẹ̀ ìtọ́ yẹn pé táwọn ìjọba ti dọ́dọ̀ wọn ẹgbẹ́ ah, àwọn táwọn ṣe bí òun àtàlẹ̀ ìgbàmẹ́ ìtẹ̀lé ọlọ́ọ̀bá kan sọ́nà ọ̀kan wa òun náà fà ní ọ̀rẹ́ tí mọ́gírìbù títí ọmọ kí ayé àti alátàrí ṣòkòtò rẹ̀ yóò ti máa tẹ̀mọ́lẹ̀ yìí ṣòkòtò rẹ̀ máa tẹ̀mọ́lẹ̀ yìí àbáyé sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn bí àwàdà ni òun lè mọ́kà kún àmì kọ̀rọ̀ yẹn kún gan ọlọ́záríà gbọ́ ọlọ́záríà ni yọ́n ti kú ọlọ́záríà rẹ̀ bọ́ yìí ọlọ́ni àbí àná rẹ̀ dára ní àbí dáàlù bẹ́ẹ̀ o ọlọ́ni àrẹ̀ àbí tó ti ti òkú ah! òun dẹ̀ rí òun tẹ̀ rí àǹfààní ká máa lọ bí wà ní wà ní kẹta ni tí ọlọ́run abúrázà alùsùnà jẹ́ ìdájà tó wípé tó bí wa ọwọ́ máa wọn tó ń ṣe bí wọn àyíwá gbà wọn àárọ̀ yìí ọ̀nà bí tàbí à ìmọ̀ wáyé báyìí bẹ́ẹ̀ fún àti ìkọ̀tún ló tẹ̀lẹ̀ nígbà mọ̀ sọ pé ẹsẹ̀ kò kọ́ gbọ̀ngàn mi ìyá kan dá mi lónìí pé ọtí sí ìtù alẹ̀ àwọn bọ́ yẹn wọ́n yẹ kí wọ́n tó fún mi yẹn kọ́ọ̀sì wọ́n mi pín o wọ́n mi pín. wọ́n ní ah, ẹgbẹ́lẹ́ ìjọba wọn ní àbúrò rẹ̀ a ní pé ní kìí lọ́dún tó ní àdúrà ọ̀sán pọ̀pẹ̀ ó ní pé kí wọ́n fi dìde ó ní àpé ní kìí. ti kọ́ pọ́ọ̀lù ọ̀tún àbáwọn òkú òkú bóyá agbára wọn lè wá dùn sí lọ́gbọ̀n táwa kó bẹ̀tẹ̀ o àmọ́ mú un wò bí àìkó nǹkan ni bẹ́ẹ̀ ni òun náà lè orí three thousand naira lókó sínú ẹ̀ẹ́dẹ̀rẹ̀ nígbàtà tí ó wá ní owó ẹ̀kún a ní ara orí three thousand ti ẹ̀yìn àfáà ní ní ara ẹgbẹ́ àwọn àfihàn ti sàárà ní orí nineteen thousand láti kó parí ní twenty thousand ó fi ra kó báyìí bá jẹ́ gbèsè kó fi san gbèsè báyìí bá jẹ́ gbèsè kó fi ra ó so always wọ́n àdí sáwọn yẹn gbọ́ ẹ̀rọ àmà síbi àwọn no very very important are very very important zara wo Abdullahi Abdullahi gbogbo láti máa lọ́n pè ní kí ni halil zaman àwọn tó ń bá ló bá ẹgbóòn sí tí wọ́n ṣe rí àwọn èèyàn mọ́ ń pẹ̀sì àtúnṣe láàárọ̀ mẹ́rin mú ní àwọn mùsùlùmí wọ́n náà máa bẹ̀rẹ̀ ààrẹ ó sì tẹ̀kílọ́dì lè ram Allahu akbar ibi sálámà sọ́ọ̀mọ̀ tó máa tó ń wí sọ́ọ̀mọ̀ tó máa tó ń wí mùsùlùmí mélòó mọ̀ tó máa rí àti àdéyàtò ilá ọmọ wa mọ̀ tó ní wọ̀dà ọlọ́mọdà fòjú mi mọ̀ máa yìí mo ti wá àdúgbò kan níbi olókùn kan níbi ìyàwó kan mo bá sọ pé ẹ bá ìlọbi ìsàlátù ẹ máa kọrin àti ìyá àti ìlà àwọn fi kọrin ọmọtúmọ̀ rẹ̀ ọmọtúmọ̀ rẹ̀ wọ́n ní òkè mọ́ ẹ̀rọ kàrẹ̀ ìyàtọ̀ lọ́wọ́ wá wálé bí ọ̀sẹ̀ méjì lẹ́yìn náà wọ́n ń ṣe àmì ojú fún wa lẹ́kẹ̀ẹ́ ní òní o ń jẹ́ ọ̀pọ̀ fún yẹn tẹ̀ lọ́jọ́ yẹn àwọn àfáwà wọn kọ wa ní gẹ̀mí ìfúnmọ́ àtàyà ni wọ́n kọ́ wa àwọn èèyàn dáadáa làwọn afẹ́ ayé wọ́n gbọ́ àdú wọ́n fi ṣe ìṣẹ́ṣẹ́ ìyẹn dáadáa làwọn afẹ́ ayé ó ní ẹwà àwọn èèyàn wọ́n fún àzí wọ́n náà lọ bí àwọn tó kó yẹ wọ́n ni wà ní ìṣẹ́jú méjì alọ́sọ́sọ́ gbó akóòlẹ̀ yìí ló fi kí ojú èyí ló fi kí gbogbo àwọn èèyàn gbogbo ẹ̀ ló pé ó pèsè lọ́pọ̀ kan àfáànà dìbò ní ìdíníà tó mọ́ yé kankan wọn ó bí ma kí wọn nù almuhandis kabir ya fi wọ́n ilẹ̀ bá rẹ̀ alẹ́sẹ̀ gbọ́ wọn ní àṣíwáṣì ìdíníà wọn jọ pé three Ds will be strictly strictly tech three Ds dancing drinking and kin place àwọn bí mẹ́ta kan wọ́n wò dáadáa wọ́n wò wọ́n ti dáadáa dancing drinking àti dancing ẹ bá lọ àwọn abẹ́ sọ ìdílé kò wọ́n yá dé ní ten o'clock ten o'clock àti kólóṣogbo wọ́n ti wá retí wa lẹ́kọ̀ọ́ retí retí retí retí wọ́n ṣàdúrà ìyàwó ti ń sunkún ìdíagun kan àbọ̀lá lẹ́kùn adékùn wọn máa ní àdúpẹ́lọ́ ah, àwọn tó bínú bínú lẹ́lẹ́ àdúpẹ́lọ́ ọlọ́ntọ́lọ́ tó wọ́n dé láyé àti ìlú máa pẹ́ kan amẹ́ríkà lọ lè kí ìrúnná kátó sọ ìdí àbáfẹ́ wọ́n wá ṣe ìdí bí fọ́ lágbéra lẹ́kùn àpọ̀lá sí Òṣogbo bẹ̀rẹ̀ àwọn àfiwáàdì bẹ̀rẹ̀ àfiwáàdì wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bí rí ilé ìwà jáde wà ni single ni mí o wà ní unilag kìnnìkan single ni mí o kàdà ó kìí ní ìdájú nígbà yẹn o kòrónà náà jáde yọ pé ọmọ náà jáde yọ single ni mí yóò sọ díẹ̀ ọwọ́ bẹ̀rẹ̀ sí ṣe régbé ìfọ̀fún power ọba ní ṣe ọba ní ìṣẹ́jú pẹ̀lú wáàrí wọ́n ni àfájúbà àti wáàrí láti Kaduna sheik abdi suleiman gbagba bike lọ ẹnìgbà thirty minutes ó tilẹ̀ ẹ̀dẹ́gbẹ̀jọ wà tètè ẹnìgbà gbam ten minutes ten minutes ten minutes wọ́n fọwọ́ wọ́n fi sí ẹnu kòmílẹ̀ títí ṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́wàá يعني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ومن مني مني أي بويا وعرش المهي أي مجنة Hmm. mo ní adílẹ́ta àárọ̀ ẹ̀dẹ̀ àfígbò ní mí o ọ̀tẹ́lọ̀ ní mí o ìrígbìn ní ẹ̀yẹ̀kẹ́ àwọn adíwáàdì ẹwà ní 10 minutes nínú tó wá gbà wọlé ẹ̀tí wá ní 5 minutes mo lo 1 hour mo lo 1 hour gbogbo ẹ̀ ó dákẹ́ lọ sọ́m ọmọ sí 1 hour gbígbàgbé lọ wà lè tún mọ́tò yẹ̀ mọ́ má jẹ́ sí ìmá arákùnrin káwá wá bí mọ́tò wà rò pé mo tuntun lọ́ni wọ́n ni áà ah, kàtá ìlú ó sọ̀rọ̀ sí wájọ́ wá sùn bí kí n kí lọ́rùn mọ́ sí àwọn ọ̀gá yìí ni àwọn ọ̀gá yìí ni ó ti rí wàtí ìyàwó rẹ̀ lára dé ìyàwó rẹ̀ lára dé ó ní ah, kàtá ìlú ọ̀sọ̀rọ̀ ọgbẹ́ ọkù ọlọ́sọ̀rọ̀ sí wájọ́ wá súnmọ́ ọkọ̀ ní kọ́ kílọ́nù mọ́lẹ̀ kílọ́nù mọ́lẹ̀ kúrò oríṣiríṣi àwọn èèyàn gbọ́ wà ní ọ̀lá àwọn gbọ́ wà ní ẹ̀rọ bí i lọ aláàpẹ́lú àrùn olóòsì ni ọgbọ́n ọgbọ́n lónìí ọgbọ́n lọ́la ọgbọ́n ọgbọ́n lọ́la ń fura síra wọn. àyẹ̀yẹ̀ mi yẹn mi ò ti ìjàgbá àpá àwọn èèyàn ọgbọ́n ni kí o bá àlákà ikọ̀. máa tí wọ́n ní àwọn oníyá fún mi lọ́tọ̀ nílẹ̀ pé ohun tí ó ṣe ìpè tí ó ń gbàǹfà ní ẹ̀ta para rẹ̀ kankan àwọn afáfẹ́ pé ẹrú tẹ́ ni wọ́n kò ní bẹ́ẹ̀ jùlọ rárá irú yẹn náà àìforíjì ara wọn tí wọ́n fún ara wọn tí wọ́n fún nínú tó ní láti yorùbá tó ọ̀fà yorùbá ní agbórí máa sí nípa èké sí ìyá tí yorùbá ń wèpè bá sípè dọ̀la ọ̀rán tí yorùbá ń wèpè bá sípè dọ̀la wọ́n sì wèpè tí yorùbá ń tàdúrà fún ìdọ́nà Yeah, it's a win lè fi lọ́wọ́ àbòsí ló wá lè wá sí àbòsí rẹ̀ àbòsí tí wọ́n wá tó ní pé lára àjọmọ́ ni pé àwọn ẹgbẹ́ ní ṣọ́ọ̀bù wọ́n máa tún ṣẹ́ǹtì fáwọn èèyàn ní ọjọ́ wọn bí inú rẹ̀ tó wọn kó tó bí àwọn ìyá náà àtàlọ́gbà láti kò ní عليه 219 أنا أم سلمة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إنما أنا بشر ولا يجوا من يمين فإنكم تختصمون إليه كما تنفع أكبر وبمي قال بعضكم أن يكون ألعن بحجته من بعد كلو مثل يمو مجار جلميلو فعبد له بالنهو ما أسمع واسد عجلوي اجل مي بودي دي مدبرو ما ما سيدي فمن كديت له بحق أخي من أكبية وما يا رسول مجارو حينما عفك أو قطعة من النار يقولون انجفوني وعلى على عني اي اعلم امره صلى الله عليه وسلم 220 أن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن يزال المؤمن في فسحة من دينه الشيطان صلى الله عليه وسلم ọ̀n sọ́nù ọ̀rọ̀ wípé láyé zálù mọ́ mẹ́mú ní òní yẹ́kùn nígbò the first admin dini pé wọ́n gbà láyé tí ó kárí ẹ̀rọ ẹ̀sìn rẹ̀ máa ń lamí ṣe gọ́ọ̀mán ní wọ́n gbà tí ọ̀gbà ti ta haraman ẹ̀jẹ̀ haram sílẹ̀ wọ́n gbà láyé fún àwọn tó ṣe gbá pé ó tún kúrò ìtura àwa Bukhari imam Bukhari gbà ní tiwa أنا خلق بنت عامر الأنصارية ثم ذا قولها أم عامر على مدينة وهي مرة العمزة رضي الله عنه وعنها فجاء يهو عمزة أنه ينسى هنا قالت سميت رسول الله صلى الله عليه وسلم ثم قلت الإجراء إن الرجال يتخوضون في مال الله لغير حق فلهم النار يوم القيامة الله أكبر wọ́n ní ṣe ọlọ́run mọ́gbọ́dọ̀ bí وما ọ́sọ́ pé àwọn dúkìá ọlọ́run ọba láìtọ́ bẹ́ẹ̀ láwọn yẹn iná tí wọ́n yóò mú àlùkìyà lọ nígbà sàánú wọlọ́ọ̀bá sọ lẹ́nu sàánú wọlọ́ọ̀bá ọlọ́ọ̀kọ̀ àánú kẹrin mo rò ìyàrí ẹ̀sìn